ẹ kúlé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín fàájì ọ̀sán pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Afowóṣadé Victoria Adéfẹ̀wá aka Fowó of Lagos orí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn náà ni ẹ wà lọ́wọ́lọ́wọ́ mo máa ń sọ fún wa ní gbogbo ìgbà wípé kẹ́ ẹ má gbé kúrò níbẹ̀ ìdí ni wípé lórí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn nìkan lẹ́tí ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbádùn àwọn ètò ní ọlọ́kan òjọ̀kan ṣé ti ìròyìn àsìkò ni ṣé ti àwọn eré oríṣiríṣi tó jẹ́ ti àgbéléwò àbí àwọn orin lọ́lọ́kan òjọ̀kan àwọn orin àdáyébá tàbí yálà àwọn orin ìwòyí lóríṣiríṣi bákan náà àwọn ètò ní ọlọ́kan òjọ̀kan àti àwọn atọ́kùn ètò tí wọ́n yọrantí àwọn tí wọ́n ń kọ́ṣẹ́ mọṣẹ́ lójú àmì ṣé ti ẹwà èdè ni tàbí àṣà lóríṣiríṣi àbáwọn aṣọ aláràbarà tá a máa ń wọ̀ ní gbogbo ìgbà lẹ́fẹ́ sọ ni ẹ wo lẹ́yìn Orísun tẹlifíṣàn nìkan gbogbo ètò wa tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni ní ìmọ̀ àti òye tó tún fi wá mọ ohun gbogbo tó ń ṣe láyìíká àti àgbègbè wa láì kí n ṣe Orísun tẹlifíṣàn ẹ ò lè rí i lórí ẹ̀rọ amóhùnmáwòrán ìmí ìdí nìyí tí mo fi máa ń sọ wípé ẹ má gbé kúrò níbẹ̀ ṣé ẹ jẹ́ ń kọrin kan fún yín gàjígàjí ọkọ̀ òkú kọ́kọ́rọ́ mọ́ṣúárì gàjí ló ń ṣi òun ló ń tì gbẹgbẹgbẹgbẹ gàjí tí mi ní sọ pé bọ̀dà gàjí tí tí mo gbá fún wa lórí ètò lẹ́nìí tẹ bá ń gbọ́ ọ́fíìsà gàjí torí tí wọ́n ní mo ṣe kọrin ẹ̀kan yẹn ọ́fíìsà gàjí ọ́fíìsà gàjí ti dé wọ́n ti wà ní kalẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àti ẹ̀yin olólùfẹ́ ọ́fíìsà gàjí tẹ́ ní ẹ tẹ́ǹsán ní dm sí pé owó of Lagos john bá a gbé ọ́fíìsà gàjí wá ọ́fíìsà gàjí la fẹ́ rí ọ́fíìsà gàjí ní kinní kan mo dẹ̀ sọ fún wa pé ọ́fíìsà gàjí ò sí nàìjíríà ṣùgbọ́n wọ́n sọ fún mi pé lọ́gán táwọn bá ti ń dé nàìjà o àwọn máa wá sí orí ètò fàájì ọ̀sán pẹ̀lú èmi Fowó of Lagos lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn bọ̀dágayí síwádé Naija o wọ́n ṣe ń bọ̀ láti port dubai Orísun ni wọ́n ń bọ̀ gẹ̀rẹ̀gẹ̀ gẹ̀rẹ̀gẹ̀ a jẹ́ pé kí ni o Orísun gò kéré nú ayé òun la fi máa sọ pé níléeṣẹ́ Orísun tẹlifíṣàn ọ̀gá ni wá àgbà ni wá iṣẹ́ ìyé wa àmọ́ ni àmọ́ tó àmọ́ tọ̀ òun la ṣe máa ń ṣe gbogbo ẹ̀ ní kí ni o ní ètò létò tẹ́yìn lólùfà náà fi máa ṣe kílò tẹ́ fi máa ń gbádùn ohun gbogbo tí a bá gbé wá fún yín àmọ́ kó tó di pé mo fojú àlejò mi hàn ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn ti Bọ̀dá Gaji àtẹ̀yin tẹ́ jẹ́ èèyàn tèmi fowó of Lagos ẹ dúró náà èyí ìmọ̀ àti fẹ́ máa lọ síbi tànà rè é àmọ́ níwọ̀nba ọjọ́ díẹ̀ ṣẹ́jú díẹ̀ tó kù kí èmi fi parí kí ni nǹkan tá a gbé ṣe o hmm. àbí ṣé èyí náà kan máa tún lọ bí àná ṣe lọ àwọn kan wà láwọn tó jẹ́ pé àná yẹn báyìí wọn achieve nǹkan kan ṣe máa tún jẹ́ kéènì lọ bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé ibi tèmi ni mo wà yó ṣáàyè tiyín lẹ́yìn náà wà ṣébi tẹ́ ti fẹ́ rí tọ́rọ́ kọ́bọ̀ mú lọ sí ẹnu ṣé bẹ́ẹ̀ lẹ wà àbẹ́ ń dódò owó kìṣì tẹ̀ máa sọ pé ah tí n bá ti rí one million tí n bá ti rí two million tí n bá ti rí ten million mi ò lè ṣe nǹkan ah! tó bá ń gbọ́ gbégbégbé ó tètè yá gbé kó má gbégbé sẹ́yìn ilé ẹ̀ kódà tó bá jẹ́ one thousand ló bá rí tó bá bẹ̀rẹ̀ sí ní fi ta pure water tí ilé bá ṣì wà má rówó nǹkan kan kódà kò jówó tó máa fi jẹun lójúmọ́ wàá máa rí ìdí pure water tó fi one thousand bẹ̀rẹ̀ tó bá jẹ́ two thousand lóní tó bá bẹ̀rẹ̀ sí ní fi ta gàárì wàá rí nǹkan kan lórí ẹ̀ ẹ má gbàgbé ọjọ́ tá a bí wọn kọ́ lọ́mọ wẹ̀yìn o èrìgì lọ́mọ kọ́ mú wáyé tó túmọ̀ sí pé ìṣiṣẹ́ ń tẹ̀lé ó ní gbogbo nǹkan láyé kéèyàn fẹ́ ṣoríire náà àmóríire wá látọ̀run o adélé ayé la àwọn tó ṣoríire yẹn wọ́n dé láyé ni wọ́n bá wọ́n wá gbègbè sẹ́ẹ̀tì pẹ̀lú ìpinnu ọkàn wọ́n dẹ̀ ṣe kí ni o wọ́n ṣe akíkanjú. ìwọ náà ò wá retí pé ọjọ́ kan náà ni kẹ́yìn àtẹ̀rìgì kó jọ wù papọ̀ àtàwọn àhàhà ó dáa táwọn àtẹ̀rìgì àti eyín tí wọ́n bá wò jáde níjọ́ kan náà ṣéjọ́ kan náà ló fẹ́ẹ́ fi jẹran ni ṣéjọ́ kan náà lórí ìjókòó kan ṣoṣo bẹ́ẹ̀ náà ló ti fẹ́ẹ́ fi jẹja rárá o ìṣísẹ̀ntẹ̀lé ni. Hmm? ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká sapá ẹ jẹ́ ká ṣaápọn ẹ jẹ́ ká ṣe nǹkan kan ó kéré kò kéré ẹ yé dúró de nǹkan kìtì ẹ yé dúró de nǹkan kàbìtì pé à tí ò bá tí ì pọ̀ sẹ́ẹ̀ tí ò bá tí ì di kàǹkà mi ò tí lè ṣe nǹkan kan ibi tó ti sọ pé tí ò bá tí pọ̀ yẹn ó ṣeé ṣe kí ni ẹlẹ́dàá gan dùn sí pé torí pé kí ni ò ń ṣe ìgbéraga àtàfojúdi kò wá tiẹ̀ ní jẹ́ kí nǹkan tó pọ̀ yẹn kó wọlé wá nǹkan kékeré torí yẹn dùnnú sí appreciate ẹ̀ fi bẹ̀rẹ̀ nǹkan kan before you know it ó máa débẹ̀ o ṣùgbọ́n tó bá lọ ń ṣe tó bá tó pé ten million jọ̀ọ́jàre láti ìgbà tó ti ń dúró de kó pé ten million ṣó ti pé ten million yẹn èèyàn máa ń fi owó ó máa fi ń wá owó ni èèyàn máa ń fi ọrọ̀ ó máa fi ń wá owó ni ẹ mọ̀ wá gbàgbé wípé nínú ìkòkò dúdú tó dúdú tó dúdú dáadáa tó jẹ́ pé kò rọrùn láti fọ̀ kò rọrùn láti sọ di tuntun padà inú ẹ̀ ní ẹ̀kọ́ funfun ló ti jáde ẹ má wàá gbàgbé àwọn tó ṣe tí ẹ̀kọ́ funfun fi jáde nù kòkò dúdú yẹn wọ́n ní sùúrù wọ́n dẹ̀ fara balẹ̀ tí tí wọ́n bá ní sùúrù ni ìdọ̀tí dúdú lára àkókò yẹn á yí ẹ̀kọ́ funfun yẹn kò wá nídìí funfun mọ́ ṣùgbọ́n kí tèmi àti ẹ kó má bàa di wípé ìdọ̀tí dúdú lára àkókò dúdú yẹn ó máa yí ẹ̀kọ́ wa ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ ẹ jẹ́ ká ní sùúrù ẹ wá jẹ́ ká ṣe kí o ẹ jẹ́ ká ṣe ápọ̀n àtẹ̀mí àti kó tó di pé mo fi ojú àlejò mi hàn ẹ jẹ́ ká lọ gbádùn orin ẹyọ kù yìí láti ẹnu láti ẹnu ẹ̀wọ̀n kan tí wọ́n sọ láti ẹnu Yínká Ayéfẹ́lẹ́. ẹ kúlé ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín fàájì ọ̀sán pẹ̀lú èmi mọ̀ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín the only fowo of Lagos. Hey, mo sọ lẹ́kùn mo nígbà tí n bá lọ tí n bá padà dé wípé àtẹ̀mí àtàlejò kan tẹ̀ ẹ̀ lérò lára àwọn àlejò tẹ́ ti ń dm mi fún pé ah, ẹ fowó of Lagos ẹ tiẹ̀ bá agbẹ́ni wà ẹ bá agbẹ́ni wà ká tiẹ̀ rí tèmi náà sọ fún pé ẹ má wọ̀rí o a ti pè wọ́n wọ́n dẹ̀ ti fún wa ní ìgbà táwọn máa wá lára àwọn àlejò yẹn òun ni mo gbé fún léde gàjí gàjí ọkọ òkú ẹ wo àlejò tèmi ò ń ṣọkọ òkú ọkọ ọmọge ni wọn the only gàjí ọfíìsà gàjí ẹ bá mi kí àwọn olólùfẹ́ yìí akéré ẹ̀yin èèyàn wa níbikíbi tẹ́ bá ti ń wò wá lágbára ọlọ́run ni lá máa bá lágbára àdẹ̀níwá yín tu ẹ̀níwá wà náà tu. tó àlejò mi ẹ wò ó kó tó ẹ̀ tó di pé bóyá mo dé ọ̀dọ̀ àlejò mi fún gbogbo àwọn ìbéèrè tá a fẹ́ bi wọ́n ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé pàápàá ẹ̀yin olólùfẹ́ ọ́fíìsà gàjí mo fẹ́ kẹ́ farabalẹ̀ ẹ mú ìwé yín ẹ mú báírò ẹ lè fi fóònù yín gan rìkọ́ọ̀dù tó bá lọ ń sàn kankan níta nípa gàjí tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ìtẹ́ bá ti gbọ́ léèdì ẹni à ah, kò rí bẹ́ẹ̀ o jẹ́ kí n fẹ́ lè tọ́ ẹ létí bó ṣe rí gangan òun lélẹ̀ ẹ wò ẹ wá jókòó kẹ́ mú fóònù ẹ mú wé yín ẹ mú bẹ́rù yín kẹ́ máa bá mi kà lọ kẹ́ ẹ̀ dẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa. ìbéèrè mi àkọ́kọ́ rèé yàtọ̀ sí ọ́fíìsà gàjí a ṣì ń bọ̀ ń kí lorúkọ tiyín. ṣọlá ọláìbí ọ́físà gàjí orúkọ wọn gangan ni ṣọlá ọláìbí hmm. láti ọdún mélòó lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà pàápàá ọ̀nà tẹ̀yàn tó jẹ́ adẹ́rìn-pòṣù. ah ó ti pẹ́ díẹ̀ náà a ti bẹ̀rẹ̀ ń sìn ní ninety seven tá a bá calculate àti tó ọdún mélòó ni ẹ̀wá hmm. so ninety seven gangan la ti bẹ̀rẹ̀ nígbà tá a ti ṣetán sùn làwa hmm. wò pé jẹ́ ká wọnú ayé lọ. <laughs> so nineteen ninety seven gangan lẹ ti bẹ̀rẹ̀. ní ẹ̀ ńgbà tá a ṣe tán lórí ajé a máa. iṣẹ́ tíátà ó ẹ jẹ́ ká lọ síbi tá à ń lọ gangan ta ni ẹni tá à ń pè ní ọ́físà Gaji. ọ́físà ah, Gaji eléré orí ìtàgé ló máa ń dẹ́rìn pa àwọn èèyàn ọ́físà Gàjí wọ́n làwọn jẹ́ eléré orí ìtàgé tó máa ń dẹ́rìn pé pa àwọn èèyàn tí wọ́n máa ń pè ní comedian lédè òyìnbó ṣùgbọ́n lédè Yorùbá a máa ń pè ní adẹ́rìn pòṣónú báwo gangan àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí orúkọ yẹn tó fi tó fi ń pè é ní ọ́físà Gàjí. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ bí alára náà ṣe mọ̀ wípé kí Ọlọ́run ṣàánú wa ni ẹnu èèyàn tẹni àṣẹ wà hmm. so à ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ń gbà yẹn ìrìn àjò so ọ̀gá mi Kúnlé Àfọ̀tò níṣẹ́ yẹn ń gbà yẹn so ibi táyà ti ń sọ̀rọ̀ tá ti ń sọ̀rọ̀ tá ti ń sọ̀rọ̀ wọ́n máa jẹ́ gàjí máa wù ewu tún ni ọ̀gá ìsun lọ mú wáyé hmm. gàjí ah, ó yá máa jẹ máa wọrí láti bẹ̀ adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àtìgbà yẹn ni ok arákùnrin wa Kúnlé Afọ́ọ̀d ló sọ pé a ah, máa jẹ́ gàjì gàjì ló máa máa jẹ́ gàjì ló máa máa jẹ́ mo sọ́dọ̀ agídí lọ́jọ́ yẹn gan <laughs> wọ́n ní rọ gàjì ló máa jẹ́. Hmm. láti ìgbà yẹn ti wá ń jẹ́ ọ́fíìsà gàjì. ọ̀tọ̀ ni ọ́fíìsà gàjì o gàjì gangan fíìmù kan la yà ń gbà yẹn tó ń jẹ́ ọ́fíìsà gàjì. ẹ lè kópa nínú eré yẹn. èmi gangan mo ní òkè ń gangan lẹ ní ẹ wá fi ọ́fíìsà gàjì ẹ fi gbèlè lórí hmm. bẹ́ẹ̀ ó dáa látìgbà tí ẹ ti wá ń jẹ́ ọ́fíìsà Gàjí yìí kí ni ipa tí orúkọ yẹn tó ti kó nínú ọ̀yàn tẹ̀yàn láyò yìí nínú iṣẹ́ tíátà. ah ọ́fíìsà Gàjí ó ti kópa tó pọ̀ gan kò tó yẹn ṣe nídìí iṣẹ́ ẹni nǹkan ìgbà tí mo travel láti airport wá ń bì báyìí ah èmi gan wòra mi bí ìgbà tó yẹ pé ah <laughs> so bàbá yín lórúkọ tó tó yìí sórí bàbá yín láwọn fans tó tó yìí wọ́n pe ah, ọlọ́run mà ṣe kẹ̀ gbogbo àwọn nǹkan míì náà tó bá tó fẹ́ difficult díẹ̀ ní airport wọ́n náà ẹ̀rọ ah, ẹ fà wọ́n lé ọ̀yà ah, gàjí ẹ treat wọn dáadáa ọ ẹ treat wọn dáadáa ọ àwọn èèyàn náà dẹ̀ tún ti ń pè wá láti ta náà ọ́fíìsà hmm. gàjí báwo dá mo máa láìkẹ́ ẹ̀ ah kínní kan ẹ ti understand wọ́n ti ṣe dáadáa fún wa lọ́pọ̀lọpọ̀ gbà. nípasẹ̀ orúkọ yẹn ọ́fíìsà gàjí tó ìbéèrè mi tó tún kàn lélẹ́yìí ẹ̀yin gẹ́gẹ́ bí adẹ́rìn-pòṣónú kí ni nǹkan tẹ́ ẹ rò débẹ̀ ṣé ẹ kọ̀ jí pé nǹkan fẹ́ máa pa àwọn èèyàn lẹ́rìn kí lẹ rò kí ló ṣẹlẹ̀ gangan gangan. ẹ ṣe rí ilé ayé mi believe pé kò yẹ ká máa fajú ro kiri hmm. àbí ká kàn máa ronú ìrònú máa wá bọ̀ tí ìrònú yẹn bá wá kí làwọn nǹkan tá a lè ṣe tá a fi máa múnú àwọn èèyàn dùn so ìgbà tá a dé máa bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ sí ni máa ń kó to the part sápá tá a bá ti wà lórí sẹ́ẹ̀tì yẹn àrípàwọn èèyàn láìkè abẹ́ understand ẹlòmíì máa rẹ́rìn ẹlòmíì máa ká àbọ̀bọ̀ ah, ìṣá ìrìn wa náà ó ní bá a ṣe máa ń rìn ẹ ti understand gbogbo nǹkan yẹn làwọn èèyàn like. Hmm. so kò kí n ṣe pé bóyá ẹ̀kọ́ sùn níjọ́ kan ìkọ̀jú pé mo fẹ́ máa ṣe kọ́mẹ́dì. mi ì sùn hmm. ọlọ́run kàn dídì sọ pé òkè gbà ó yá máa lọ lò. Hmm. ọlọ́run kàn dídì sọ pé ọ́fíìsà gàjú gbà ó yá lọ máa ṣiṣẹ́ adẹ́rìn-pòṣónú. màá múnú àwọn èèyàn mi dùn látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ báwo lẹ ṣe lè ṣàpèjúwe ìrìn àjò yín ní movie industry sí ọ̀dọ̀ àwọn olólùfẹ́ yín káàkiri àgbáyé. Hmm, ìrìn àjò mi dá ìrìn àjò mi dá because èmi ò kí máa ń ronú negative side ní life èmi máa ń ronú positive because bíbélì gan ti sọ wípé all things are possible for those that believes in him hmm. ẹ ti understand so èrò wa ló dẹ̀ máa ń sábà ṣe táwọn èèyàn kì í mọ̀ èrò wa ń gbà míì ó máa ń ṣe mọ́ ìrìn àjò èèyàn láyé hmm. so ló ṣe jẹ́ pé most of the time èmi máa ń ronú positive hmm. wípé àánú ah, ah, ọlọ́run máa ṣe ó dẹ̀ máa ṣe hmm. ọlọ́run máa ṣe ó dẹ̀ máa ṣe nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ó ní àwọn challenges kéékèèké kan wá because kò mí mọ nǹkan náà tí wọ́n fẹ́ ṣe láyé tí challenges ò ní wá ṣùgbọ́n tó má jẹ́ kí challenges yẹn wear down kí wọ́n má jẹ́ kó wear down ìwọ kàn ní focus pé ibi tí mò ń lọ iṣẹ́ ó kéré màá débẹ̀ màá débẹ̀ màá débẹ̀ tó gbogbo àwọn challenges ẹ̀gbà tó dẹ̀ wá náà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àǹborí ó sì ń wá náà o hmm. ó sì ń wá o ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ń jẹ́ ká lè máa borí wọn bẹ́ẹ̀ ni. ìbéèrè mi tó tún kù ní eléyìí àwọn tó jẹ́ olólùfẹ́ yín káàkiri àgbáyé báwo lẹ ṣe ń rí wípé àwọn olólùfẹ́ yín yìí wọn fi yín lẹ̀ wọ́n sì jẹ́ tiyín jẹ́ pé gbogbo àtọ́ bá ti rí yín pé ah Gàjí tún ti dé o ọ́fíìsà Gàjí nìyẹn wọ́n ń tẹ́wọ́ gbà inú wọn dẹ̀ ń dùn sí kí ni àwọn ipa tẹ̀ ń kó tó fi ń rí bẹ́ẹ̀. ẹ ẹ ṣe rí nípa àyẹn Ọlọ́run ló máa ń bùnkún wéyàn hmm. ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ mi mo máa ń kó sí Ọlọ́run lọ́rùn tí wọ́n bá ti pè mí sórí set mo máa ń try as much as possible láti lè jẹ́ kí nǹkan tán ní kí n ṣe yẹn kí n fi best mi sínú ẹ̀ Hmm. so dà táwọn èèyàn bá rí wọn dà bọ̀bọ̀ ìṣá bọ̀bọ̀ ìṣá so adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Hmm. ọlọ́run ṣeun ẹ̀yin gẹ́gẹ́ bí adẹ́rìn-pòṣónú tó máa ń pa àwọn èèyàn lẹ́rìn-ín lójú ayé nínú fíìmù àgbéléwò tàbí nínú eré sinimá ǹjẹ́ ẹ̀yin fúnra ara yín ó máa ń ní ìgbà kankan tẹ́ máa ń nírẹ̀wẹ̀sì ọkàn tẹ́ ẹ̀ rárá. ó máa ń wà hmm. <laughs> ó máa ń wà ńgbà tí àà ṣe bá èèyàn ní gbogbo wa hmm. ó máa ń wà dáadáa ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ náà ọlọ́run náà látún máa ké hmm. abẹ́ understand. lákòókò yẹn. lákòókò yẹn a máa ké pe ọlọ́run. ó dà ní irú àkókò tá a wá ń sọ tí irú àkókò yẹn bá wà ṣé èèyàn ni ó máa ń wá padà múnú yín dùn ní àbí nǹkan kan àbí kí ló máa ń ṣẹlẹ̀ gangan tínú yín máa fi ń padà dùn. ẹ bí mo ṣe sọ fún yín èmi ò ń jẹ́ kí àwọn challenges wé mi down àbẹ́ understand ṣẹ́rí tí nǹkan bẹ́ẹ̀ bá ti wáyé ìsídàbí téèyàn bá wà ibi tí mo wà ní táìmù yẹn nǹkan kan máa ṣẹlẹ̀ tí kìíní yẹn máa fi kúrò àbí hmm. understand. Okay. so kò mí n pé nítorí pé ìrẹ̀wẹ̀sì ọkàn dé ń sìn kadẹ̀ jókòó bẹ́ẹ̀ náà nítorí pé ìrẹ̀wẹ̀sì ọkàn ti dé so a gbọ́dọ̀ tún máa ṣe nǹkan míì nítorí àwọn olólùfẹ́ wa ni because time tí ìrẹ̀wẹ̀sì ọkàn dé yẹn àwọn olólùfẹ́ wa wọ́n sì fẹ́ rí wa. Hmm. wọn ò dẹ̀ fẹ́ mọ̀ nǹkan tẹ́yìn náà. wọn ò dẹ̀ fẹ́ ah ò tiẹ̀ fẹ́ mọ̀ àwọn èlò even tá a bá jáde kúrò nílé ńgbà mi ó lè jẹ́ bínú lè máa bá jáde nílé nǹkan kékeré kan lè ṣẹ̀tọ́ ẹgbẹ́ yẹn máa máa fi bínú drive làbí pàrà àwọn èèyàn á rí ẹ wọn á kí ẹ ṣé èèyàn á wá sí torí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ìyẹn ló máa gbé sójú fẹ́ni tó kí ẹ hmm. ẹni tí ó mọ̀ mí rí tó kàn dé ah ọ́fíìsà gàjí báwo ni mo á sọ pé nítorí pé inú ti ń bí mi bọ̀ àbí mo ní rẹ̀wẹ̀sì ọkàn kí má ṣe dáadáa sẹ́ni yẹn tẹ mọ̀ pé ojú tẹ́ni yẹn fi ń wò mí kọ́ ló máa ló máa fi wò so a máa ń rẹ́rìn ẹ jẹ́ kí n sọ pé a máa ń rẹ́rìn jáde nínú ìṣòro hmm ẹ máa ń rẹ́rìn jáde nínú ìṣòro ó dáa ẹ jẹ́ kí n tún wá gbà báyìí lákòókò tẹ bá ní ìrẹ̀wẹ̀sì ọkàn tínú yín ò dùn ǹjẹ́ nǹkan kan wà tó lè padà múnú yín dùn àbí èèyàn kankan wà tó lè padà múnú yín dùn. tí táyà tí rẹ̀wẹ̀sì ọkàn bá ti dé tán bá ti pe action tán bá ti bọ́ sórí set ó tutù lọ nìyẹn. Hmm. ó túmọ̀ sí pé tẹ bá ti gorí set yẹn ní location tẹ ti bọ́ sẹ́nu iṣẹ́ tíátà yín gbogbo rẹ̀wẹ̀sì yẹn ó ti lọ ó ti ó ti lọ tí bá dẹ̀ máa fi ṣe tán bẹ́ẹ̀ náà kò lè padà wá mọ́ a máa ronú next thing. until hmm, the officer Gaji still in the building. so bàbá yín ṣì wà ní kálẹ̀ officer Gaji mo fẹ́ kẹjẹ́ kádókè lọ ká lọ gbádùn orin kan nígbà tá a bá padà dé ètò gbọ́ pẹrẹpẹrẹ ọ̀rọ̀ látẹnu officer Gaji ẹ jẹ́ ká lọ gbádùn orin ó ṣe látẹnu Mr. Daniel mo lérò pé gbádùn orin tí ẹ gbọ́ tọ́ yẹn ẹ má bínú ọ́fíìsà Gaji bàbá yín tó wà níkàlẹ̀ àwọn ni wọ́n gbẹ̀rín pa mí òun náà lèmi náà fi jẹ́ kí ni ni mo fi ní kí n fi ẹ̀rín pàdé ẹ̀yin olólùfẹ́ mi lórí ètò fàájì ọ̀sán bàbá yín ṣì wà níkàlẹ̀ ọ́fíìsà Gaji in the building ẹ tún bá mi kí wọn lẹ́ẹ̀kan sí. mo mà tún kí yín o bẹ́ẹ̀ ṣì ń gbádùn wa ọlọ́run àbá wa gbádùn ẹ̀yin náà. àmín àmín àmín ìbéèrè kan tí mo tún fẹ́ bí yín mo ti bí yín tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n tún wá bí yín dáadáa ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan pé ẹ tí ẹ bá ní rẹ̀wẹ̀sì ọkàn àkókò tí inú yóò dùn yẹn pé tẹ bá ti gorí set lóyún máa dún dẹ̀ tán síbẹ̀ ṣé kò tún sí nǹkan kan tàbí èèyàn kan tó tún lè mú kẹ kúrò nínú ipò ìrẹ̀wẹ̀sì ọkàn yẹn. ìyàwó mi tí n bá ti lọ bí iṣẹ́ tí mo ti ṣiṣẹ́ tí n bá ti rí ìyàwó mi tó ti fún mi lóúnjẹ especially rabati wa lọ sí the other room ẹ ní gbọ́n yẹn lẹ́nu tèmi o <laughs> wọ́n nígbà wọn ti lọ sí yàrá òkè <laughs> ẹ̀yin obìnrin tó kù sẹ́yìn náà múnà ọkọ yín dùn sẹ́yìn náà ń bá dádìde yàrá òkè yàrá òkè èmi ò mọ̀ bọ̀ tó yẹ kó ti yẹ́yìn náà jù bẹ́ẹ̀ mm-hmm. lọ ọfíìsì àgbẹ̀jẹ̀ sọ pé táwọn bá ti rí ìyàwó àwọn tó ti fún àwọn lóúnjẹ pé táwọn bá ti wá lọ sí yàrá òkè pé gbogbo kìíní yẹn bá ṣe kí ni ó bá parí síbẹ̀. tí n bá dẹ̀ ti ń bínú náà ó mọ necessary thing ó ti máa fún mi milk ẹ kó yá mo mic ara ó ṣe o. ṣé mo nǹkan tó ń jẹ́ wàrà ẹ ní gbọ́ lẹ́nu mi ẹ má bí orí sàgàjì ò ní pa mi eh, eh, wàrà yẹn ṣọ́yàn lè rà lọ́jà. èmi ò mọ o èmi ò mọ o but mo ṣáà mọ̀ pé tí àwọn mi bá ti lè sọ pé gàjí kí ló ṣẹlẹ̀ ó yà má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀. wọ́n lè gbé wàrà yẹn lọ́wọ́ it's alright it's okay so ìbéèrè tó tún kàn tí mo fẹ́ bí ọ́fíìsà Gàjí òun náà ni wípé títí di òde òní àrùn káàkiri pé ah ọ́fíìsà Gàjí ni sẹ́ ọ́fíìsà hmm. Gàjí ni sẹ́ tó bá ti wẹ́ pé ah ẹ ọ́fíìsà Gàjí I'm a loyal fan of his kíníkan kìnìkan kí ni àwọn nǹkan tẹ̀ ń ṣe tó fi jẹ́ pé títí di òní àwọn olólùfẹ́ yìnyín wọ́n ṣì ń gbà tí. ẹ mọ̀ wípé àwọn Yorùbá sọ wípé alágbẹ̀dẹ tó ń lurin lójú kan ó fẹ́ mú nǹkan kan jáde ń bẹ́ẹ̀ ṣẹ̀rí tó nítorí pa àfi iṣẹ́ tá à ń ṣe yìí náà lẹ̀ ló jẹ́ ká ṣe máa lọ àdìpọ̀ lọ́rùn lẹ̀ nítorí pé ẹni tó bá lọ́lọ́run ó ti lóhun gbogbo ẹ understand so gbogbo nǹkan tá à ń ṣe yẹn a máa fọlọ́run tì a dẹ̀ move a ń fọlọ́run tì a ń move so brain wa náà ó sùn nǹkan tí brain bá ti sùn ẹ mọ̀ pé èèyàn gan-an ti sùn nìyẹn tó ojoojúmọ́ pé ah, kí ni mo tún lè ṣe o kí ni mo tún lè ṣe o ah, àwọn èèyàn ti rí lè tẹ́lẹ̀ jẹ́ kí n tún ṣe nǹkan báyìí o jẹ́ kí n tún ṣe nǹkan báyìí o so òun ló ń jẹ́ kí ọlọ́run ṣáà jẹ́ ká máa tẹ̀síwájú bẹ́ẹ̀. sinimá mélòó lẹ ti kópa ń bẹ̀. sinimá mélòó mo ti kópa ah mi ì lè rántí mọ́ hmm. ó ti pọ̀ ah <laughs> téèyàn bá ti ń lọ karú nǹkan bẹ́ẹ̀ yẹn téèyàn bá ti níbi tá a dé yìí téèyàn bá rántí irú nǹkan bẹ́ẹ̀ yẹn èèyàn ò sí ní industry. ó dà ọ́fíìsà gàjì ìtẹ́yìn gangan ṣe tó jẹ́ ti ọ́fíìsà gàjì gangan tó jẹ́ pé hmm. produced by ọ́fíìsà gàjì mélòó ni. ah tá a bá wò dáadáa ti máa lọ bí i seven by bá rántí dáadáa àti màá lọ bí sẹ́gun. báwọn èèyàn yìí lè máa fight fún ah. pé à ah, <laughs> eh, gbogbo fíìmù ọ̀fíìsà gàjí. ọ̀fíìsà gàjí gangan fúnra ẹ̀. àkọ́kọ́. gàjí àtìjẹ̀bù. ó di méjì. Dr. Gaji. Odi di mẹ́ta. because another aspect tún nìyẹn lọ́tọ̀ tó jẹ́ Dr. Gaji ìyẹn náà wà. ajínọsẹ̀. ó di mẹ́rin. elégédé. ó di márùn. ọ̀bàrà. ó di mẹ́fà ẹ̀mí lójú. ẹ̀mí lójú ó di méje. so ó dà ń gbójú fún mi ká ṣe ìdàgbé náà. ká ṣe ìdàgbé náà. ọ́físà Gàjí wọ́n ti dárúkọ fíìmù àgbéléwò méje kò tán síbẹ̀ o wọ́n kàn ní ká kàn dárúkọ méje yẹn náà tí wọ́n ti yà ẹ̀yin olólùfẹ́ Ọfísà Gàjí tẹ́ bá dé gbòòrò ayé tó bá ń sọ nǹkan kan ìná tí ò ń ṣe tí Ọfísà Gàjí ẹ máa ṣe kí ni ẹ máa jáwọn tán pé rírọ́ ni o èmi ti gbòòrò lẹ́nu kí ni o lẹ́nu Ọfísà Gàjí gangan tó Ọfísà Gàjí ẹ sọ wípé ẹ máa dárúkọ méje yẹn ẹ dẹ̀ ti dá pé bọ̀ síbẹ̀ ǹjẹ́ ní ọjọ́ iwájú ṣé ẹ ti ní nǹkan kan lọ́kàn bíi eré àgbéléwò ni tàbí ti sinimá ni tó jẹ́ pé ó sì máa jẹ́ kí orúkọ Fisagaji kó wà títí láíláí láí. bẹ́ẹ̀ ànílẹ̀ tó pọ̀ ànílẹ̀ tó pọ̀ because wọ́n ní a gbọ́dọ̀ máa múra di ọjọ́ alẹ́ lára àwọn nǹkan tó sì máa ń ba èmi lẹ́rù jù ó pọ̀ ó pọ̀ because ilé ayé tá wà yìí náà èèyàn gbọ́dọ̀ máa ro ọ̀la hmm. Hmm, àtọjọ́ téèyàn máa kú bẹ́ẹ̀ ni tẹ́rọ́jọ́ alẹ́ ó wà very important kí ni àwọn nǹkan tá a lè máa ṣe ṣáìdì ibi tá a wà ṣáìdì ibi tá a fọ́ọ̀sì ní ayé that is to say nàìjíríà wọ́n ń gbìyànjú àwọn gọ́ọ̀mẹ̀ntì wa náà ń gbìyànjú nǹkan tó ń lè ṣe wọn ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ bọ̀tí ń gbà mí àìlójútì máa ń fa ọ̀pọ̀lọpọ̀ because wọn ò lójútì because àwọn nǹkan míì wà tó yẹ kán ti ṣe fún wa tí wọn ò ṣe bọ̀tọ́ mọ̀ pé nǹkan tó yẹ káwọn ṣe ni bíi kí ẹ jẹ́ kí n kàn fi nǹkan ṣe sample gómìnà máa ṣe títì àwọn èèyàn máa dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ ṣe tẹ ṣe títì ṣéṣe wọn kọ́ ni. ojúṣe wọn ojúṣe wọn ni tí ó yẹ ká tó jẹ́ máa dúpẹ́ ni tí ó yẹ ká tún dúpẹ́ pọ́n ṣe. ẹ tí ọ̀dà sàn bẹ́ẹ̀ gan ni àwọn onífíìmù náà àwọn nǹkan kan wà tó yẹ kán ṣe fáwa náà náà ṣe ṣùgbọ́n àwa gan ti múra lẹ̀ fúnra wa. ẹ ti ń gbìyànjú láti ṣe fúnra wa. fúnra wa because ẹ̀yin náà ìwòsàn nígbà tí mo ní Officer Gaji TV nítorí pé nǹkan tá à ń jẹ kò tó náà ni láti wá ògbó òkè nǹkan ọ́fíìsà eh, gàjí ẹ jẹ́ kí n kú máa jẹ nǹkan mi àwọn tó bá dẹ̀ tún surround mi náà káwọn náà rí jẹ́ ń bẹ̀ so a ti ṣe a lot of eh, ètò lẹ̀ fún ọjọ́ alẹ́ káwọn ọmọ náà lè dé bá àwọn tó súnmọ́ wa náà káwọn náà lè rí nǹkan jẹ so wa ti ọlọ́run ti ṣe but kí gbogbo ẹ̀ kàn kó kó kó sẹ̀ tán etiquette kó sẹ̀ yẹn gangan ni tó tó bá ti sẹ̀ yẹn ọlọ́run àṣà mi sì tó so um, Officer Gaji torí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́ a lè ti rí ẹnìkan méjì tàbí mẹ́ta tí wọ́n lè ti máa sọ pé ah kò lè wọ́n láì bí Officer Gaji ṣe máa ń ṣe o máa láì bọ́ ṣe máa ń rìn o máa láì bọ́ ṣe máa ń tọ́wọ́ bá pẹ̀lú fíìmù yẹn o ó dẹ̀ wèmí náà kémi náà di Officer Gaji kémi náà tiẹ̀ máa ṣe bọ́ ṣe máa ń ṣe yìí ǹjẹ́ ó láwọn kọ̀ọ̀kan tẹ́ ẹ ti kọ́ ń ṣẹ́ tẹ́ pé à ah, bóyá a lè sọ pé à ah, èèyàn kan tàbí méjì tẹ́ pé wọ́n ti ti ara yín wọ́n ti gbé tẹ́ ẹ ti kọ́ ń ẹ ṣe rí tá a bá lọ sí aspect yẹn bí èmi ń sìn èmi ò kí ń háìdì nǹkan kan fún àwọn tó bá ń tẹ̀lé mi gbogbo nǹkan tó yẹ kán mọ̀ nípa fíìmù tí mo mọ̀ máa ń jẹ́ kán mọ̀ ẹ understand mi ì tí ì ní school tí mo ń kọ́ àwọn ọmọ mi ì tí ì ní but lára àwọn tó dé lẹ́yìn wa ta wò wípé ok o nǹkan tá à ń ṣe yóò yá ìwọ náà máa bọ̀ yá wa ṣe ìwọ náà ó máa bọ̀ bá a ṣe ń ṣe lélẹ́yìí ẹ ti understand àwọn yẹn pọ̀ so ẹ má jẹ́ ká mention orúkọ Let's understand má yẹ ká mention orúkọ bẹ́ẹ̀. fún gbogbo àwọn olólùfẹ́ ọ́fíìsà gàjì òun lè ti gbọ́ yẹn ó yá kí ni ìmọ̀ràn tẹ lè gbà wọ́n lólùfẹ́ yẹn pàápàá àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ pé ah àwọn náà fẹ́ máa ṣiṣẹ́ tíátà o ah èmi náà fẹ́ máa ṣe báyìí o kíní ìwọ̀n mi o ó yẹ bá wa fún wọn nímọ̀ràn. tẹ́rí ní àkọ́kọ́ ná èèyàn kan ò lè sọ pé òun fẹ́ di ọ́fíìsà gàjì òun fẹ́ dàbí èmi ẹni yẹn ó máa ṣe nǹkan tóun náà máa fi déèyàn bí ara ẹ̀ tóun náà máa fi dá dúró tóun náà máa fi dá dúró hmm. ẹ ti understand second kinní kan ẹ lọ wo ẹ ṣàkíyèsí gbọ́n tó bá ti ń jẹ́ second kinní kan tán mórúkọ èèyàn kan táwọn wá sọ pé àwọn ní second tẹmọ̀ kọ́ ṣe ń promote ẹni yẹn ni wọn promote ara wọn wọn promote ara wọn hmm. wọn dẹ̀ lè good wọn lè good ju ẹni tí wọ́n ń sọ̀rọ̀ tán wá ń fi orúkọ nítorí pé wọ́n ti láìkí ẹni yẹn hmm. wọ́n wá lọ jẹ́ orúkọ ẹni yẹn hmm. kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe láyè ẹni yẹn náà náà ṣe ń promote hmm. ẹ ti understand so ìmọ̀ràn tẹ́mi kan máa gbára àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ni pé whatever tó bá fẹ́ ṣe má rí èèyàn kan gẹ́gẹ́ bí èèyàn lè máa wo èèyàn ní àríkọ̀ṣẹ̀ hẹ́n pé ẹni yìí o tẹ́mi ah, náà dẹ̀ lè máa ṣe báyìí so nǹkan tó wá fẹ́ máa ṣe báyìí yẹn lọ wá content tiẹ̀ pé ah báwo mo ṣe fẹ́ máa ṣe because àwa náà jókòó ronú ni pé ah àwọn comedian pọ̀ o <laughs> ah comedian pọ̀ o kí lèmi fẹ́ ṣe tèmi máa yàtọ̀ láàrin wọn òun lápá gíga yẹn fi máa ń wáyé la máa korò báyìí ẹ ti understand làwọn ọ̀rìn wa náà ṣe change làwọn òyìnbó kọ̀ọ̀kan náà máa máa jáde hmm. ẹ ti understand pé káàkan lè yàtọ̀ kò sí nǹkan tí èèyàn kan ò ṣe rí hmm. ẹ ti understand but bí wọ́n ṣe ṣe àwọn iyọ̀ tó wọ́n sí ló máa jẹ́ káwọn èèyàn rí ẹ pé ah ọmọ kàtá ni bọ̀bọ̀ yìí ṣá hmm. ẹ ti understand so àwọn ìmọ̀ràn tẹ́mi dẹ̀ tún máa gba àwọn èèyàn ni wípé ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ eré orí ìtàgé kò sí nǹkan tó lé ń bẹ̀ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ láforítì mi ì dẹ̀ mọṣẹ́ tí èèyàn fẹ́ ṣe láyè tó lè láforítì ń bẹ̀ kò sí kò sí nǹkan kan tẹkàn lè rí lọ́fẹ̀ẹ́ kò sí kò sí láàrin mi àti kò sí kò dẹ̀ tún sí àbùjá kan lọ́rùn ọ̀pẹ bó bá ṣe lọ sókè bẹ́ẹ̀ náà ló ṣe máa Eh, ẹ tó wá ńgbà tó wá join ẹ wọ́n sọ pé short cut kan wà kò sí short cut kan bì kan o hmm. kò sí kò sí. àfikàn forí tì. àfikàn forí tì. ìfún hmm. gan àwọn onímọ̀ gan tó wá sọ débi wípé wọ́n ní pé bóyá bá ṣe ń ba lọ yìí sìn kí wọ́n máa lọ jáde sọ̀rọ̀ ara mi bóyá mo lọ́dọ̀ àwọn aláfà kan mo lọ́dọ̀ pásọ̀ kan mo lọ́dọ̀ babaláwo kan wọ́n wá ń ṣe nǹkan àwọn onímọ̀ tún jẹ́ kó yíwá pọ́ náà sọ wípé tó bá wù òun lòun tó máa ṣe amísìn kan tó ń ṣe hmm. ó bá tọ́ ó ní tó bá ti wá ṣe nítorí pé o tún ti kánjú yẹn bó ṣe kánjú wá ògo yẹn lòun tún máa fi ìkánjú gbà padà tẹ̀rí pé tẹ̀rí pé ó yẹ ká ní sùúrù nù tẹ̀rí pé ó yẹ ká ní sùúrù nù so kò sí short cut kò sí hmm. kò sí. so gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá àsọ wípé ẹ̀ ṣe ẹ̀yin olólùfẹ́ ọ́fíìsà gàjí ẹ̀ ṣe ọ́fíìsà gàjí o ẹ̀ fún off Lagos bá a gbọ́ ọ́fíìsà gàjí wa ẹnì kan tiẹ̀ tún pè mí ní à ọ́físà Gaji ò sí nàìjíríà o àmọ́ tó bá ti dé gbogbo bẹ́ẹ̀ náà ṣe ń pè mí lèmi náà ń pè wọ́n tí mo gbà ọ́físà Gaji àbí mo purọ́ èmi náà ń pè wọ́n mò ń ṣáàtì wọn ní wọ́n sọ pé ọ́físà Gaji tẹ́ bá ti ń dé nàìjà Orísun ni kẹtẹ̀tẹ̀ yá wá o àwọn olólùfẹ́ yín ti fẹ́ pa mí o bàbá ọ́físà Gaji fúnra wọn fẹ́ ṣe kí ni o wọ́n ní méjì kan wọ́n báyìí sí i. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi o tẹ́ ẹ̀ ń sẹ́ndí mẹ́sẹ́ẹ̀jì sí wọn tẹ́ ẹ̀ ń Gaji wá ẹ bá Gaji wá gbogbo bẹ́ẹ̀ ṣe ń so bọ́dẹ̀ ṣe ń pè mí náà èmi náà ń sọ fún kẹ́ má wọrí tí bá ṣe ń dé so mo ṣe ń bọ̀ láti airport báyìí Orísun ni mo wá street ẹ rí bàbá yín báyìí <laughs> bàbá yín bẹ́ẹ̀ dé báyìí ni so ìgbà tá a dẹ̀ ti dé báyìí náà mo dúpẹ́ lọ́wọ́ yín o àbò náà wà lórí yín o á wà lórí tiwa náà ẹ̀yin la máa bá àwa lẹ́ máa rí lágbára ọlọ́run àní wá yín tí o mo really appreciate ẹ̀yin olólùfẹ́ mi gan ọlọ́run inú mi máa ń dùn tí because later mo ṣẹ̀ wá mọ̀ pé mo lórúkọ gan hmm. because èmi ò mí ì mọ̀ bọ̀tánà ọ̀fíṣà gajì ọ̀sán ẹ wo mo ń kíyìn o ìgbà tó dẹ̀ di level kan mọ́ ọgbà ah, ọlọ́run mo mà dúpẹ́ kẹ́ ẹ ọlọ́run mo mà dúpẹ́ ṣùgbọ́n ọlá ẹ̀yìn èèyàn náà dẹ̀ tí ò bá sẹ́yìn kò lè sọ ọ̀fíṣà gajì ẹjọ́ ogun nǹkan tá a bá ń ṣe náà ẹ̀ bá a wò ní Instagram ṣọlá ọláìbì underscore gajì ní Twitter ṣọlá ọláìbì underscore gajì náà ní Facebook ṣọlá ọláìbì. ṣẹ́rí ti Instagram yẹn ẹ bá mi tún yẹn. ṣọlá ọláìbì underscore gaji jẹ́rìṣọ́lá yẹn s o l a ni o l a i b i underscore gaji tó bá ti gbé wá ẹ̀rí bàbá yín ó wọ aṣọ bàbá ẹ̀ nínú deep ẹ̀yìn bàbá yín ó kàn jókòó bí ọ bàbá ẹ̀ bàbá yín nìyẹn. ẹ̀yin lólùfẹ́ àpátápátá ẹ ṣe ẹ wo atẹ́mi atẹ́mi kejì mi a sì ń bọ̀ a máa ṣe kí ni a máa gbé ní débẹ̀ finally ẹ jẹ́ kí ọ̀fíìsà gàjí ṣe máa ṣe kí ni kí wọ́n máa ṣe bye bye bye bye <laughs> love you. ẹ kẹ́wọ́ padà sórí ètò wa ètò yín fàájì ọ̀sán ọ̀rọ̀ lẹ́ni ti gbọ́ láti ẹnu ọ́fíìsà gàjí yẹn gàjí gàjí ọ̀ ọ̀rọ̀ gàjí sí láwọn òkìṣe ọkọ̀ o wọ́n ní ọkọ̀ alàyè ò ní àwọn. tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ tí mo fi wọlé àti ọ̀rọ̀ tí àlejò wa gàjí tí wọ́n sọ ẹ̀rí kò jù ẹ má kọjá kákọjù pé ah, rárá o èmi náà fẹ́ di producer èmi náà fẹ́ máa ṣe comedy èmi náà fẹ́ máa ṣe theatre fẹ́ gbogbo ayé mọ̀ mi. it's a gradual process ìṣísẹ̀ ń tẹ̀lé ni ẹ mọ̀ pé mo sọ ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ní pé gbogbo oríire láyé ìṣísẹ̀ ń tẹ̀lé ni gbogbo nǹkan tó bá wùyàn láti dà tó o bá ti ní ìpinnu nínú ọkàn ẹ̀ tí ìwọ náà dẹ̀ wà pé à ah, kíní yìí ó dẹ̀ wù mí kí n máa ṣe tíátà o torí pé bóyá o sọ̀rọ̀ kan àwọn kan rẹ́rìn o sọ̀rọ̀ kan àwọn kan ṣe kíní ní à ó jẹ́ máa ṣe fíìmù wàá ti mọ̀ dájúdájú ọ̀nà ẹni ṣùgbọ́n ó wá wọnú iṣẹ́ tíátà yẹn náà kò wá kí n ṣe pé torí pọ̀ sọ pé ẹ kò lọ́ọ́ máa ṣe fíìmù ọ̀nà ẹni o dẹ̀ débẹ̀ níjọ́ kan o dẹ̀ fẹ́ káyé sọ ẹ́ di ìdámọ̀ níjọ́ kan àá na sóòpù nìyẹn ọṣẹ nìyẹn ti lọ wọ ẹṣẹ bí wọn bá lọ wọ ẹṣẹ náà gan díẹ̀ díẹ̀ ni àwọn kan wà tó jẹ́ pé babaláwo tí wọ́n ti ṣe kí ni mo tún gbé e fún wọn ọṣẹ tí wọ́n gan ó tún hot ju tiẹ̀ lọ ṣùgbọ́n tá a bá ti ní sùúrù ẹ̀bùn yẹn á jẹyọ òun ló ṣe máa ń sọ pé ojú ọ̀run ó tó ẹyẹ fò láì fi ara kanra ṣùgbọ́n táwọn bá ti ní sùúrù à inú ilé yín gan ẹ̀ ní fò ó dégbòdégbò ojú ọ̀run àwọn alágbára ló ń fò lójú ọ̀run. ẹ ká ní sùúrù ìrìn àjò ayé wa ẹ jẹ́ ká ṣe ní ìṣísẹ̀ntẹ̀lé ẹ jẹ́ ká understand wípé díẹ̀díẹ̀ ìgbésẹ̀ ni nǹkan àkọ́kọ́ gan yẹ kẹ́ ti kọ́kọ́ mọ̀ pé ìgbà tẹ́yìn gan délé ayé ṣéjọ́ tí wọ́n bí yín ṣéjọ́ yẹn gangan lẹ́bẹ̀rẹ̀ sí ní wọn mú tẹ́ ẹ bá mọ mú jọ yín ṣéjọ́ yẹn gangan lẹ́bẹ̀rẹ̀ sí ní rìn tẹ́ ẹ bá tiẹ̀ wá rìn jọ sọ bí yín ṣéjọ́ yẹn gangan lẹ́bẹ̀rẹ̀ sí ní pobìnrin ṣéjọ́ yẹn gangan lẹ́mọkùnrin níwọ̀nba ìgbà tó ti jẹ́ pé ìjọ tí wọ́n bí yín kọ́ lẹ́rìn ó yẹ kẹ́ ti mọ̀ pé gbogbo fún yín láti mọ̀ pé ẹ máa ṣoríire tí tẹ bá ti ní sùúrù tẹ ẹ̀dẹ̀ ń ṣakún ìjọ tí wọ́n bí yín ẹ̀yin nìkan kọ́ ni wọ́n bí níjọ yẹn o ìjọ tí wọ́n kí ìyá yín àti bàbá yín kú ewu ọmọ àwọn òbí yín nìkan kọ́ ni wọ́n kí kú ọmọ ń jọ yẹn o ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n kí kú ewu ọmọ níjọ tí wọ́n bí yín ẹnìkan ò dẹ̀ lọ́wọ́ àìmọye ìkómọ tí wọ́n ṣe ń jọ tí wọ́n ṣèkómọ yín ikú ò lọ́wọ́ à ah, ṣé ẹ mọ iye ẹ̀mí tó ń jáde ńjọ́ kan ni ṣé ẹ mọ iye ẹ̀mí tó tún padà ńjọ́ kan ni fún wa láti mọ̀ pé ojú ọ̀run ó tó kálukú fò ẹnì kan ò ní ní kankan lára ṣùgbọ́n o ibi tó ti wá máa nìyàn lára ni pé kò máa sọ pé mo fẹ́ wọ ògo lágbájá wálẹ̀ mo fẹ́ wọ ògo tàmẹ̀dù wálẹ̀ ah o ti ní ẹni yẹn lára ni o o ti mọ̀ pé dájúdájú ìwọ gan ògo tiẹ̀ náà ní búyọ̀ ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ iṣẹ́ tíátà ń wọ̀n ẹ ṣe o fẹ́ máa ṣe kọ́mẹ́dì bíi ọ́fíìsà gàjí tó o bá débi tó ti ń kọ́ tíátà tó o dẹ̀ bẹ́ẹ̀ nìkan wájú tó ń kọ́ sọ pé ẹ dẹ̀ mọ́ ṣe dáadáa o má bínú ẹni yẹn ẹ má bínú orí kẹ má bàa fífi làdé dodo ẹ má bínú ẹni yẹn pé ah mo máa wọ wálẹ̀ kọ́ ba lè máa rẹ́ mi mi ní jẹ́ kẹ́ni yẹn mọ̀ ṣe mọ́ kí n ba lè máa mọ̀ ṣe lójú aráyé tó o bá ṣe tó o bá jẹ́ fún ẹ táyé bá kan sáàkì sí ẹ ó pẹ́ jù àárín ọdún kan ni tó bá yà wọ́n ní gbúrú ẹ̀ mọ́ ṣùgbọ́n ẹni tó rí tínú ẹ̀ dùn tán ni ah ó dẹ̀ mọ́ ṣe o gbárùkù mọ́ ìwọ náà yọnu sí dùnnú sí kíwọ gan yìí tó o bá ṣe ń ṣe bẹ́ẹ̀ irú ènìyàn bẹ́ẹ̀ á fà ẹ́ lọ́wọ́ dání pé ah èèyàn gidi lélẹ̀ ó nínú tó dáa á fi àṣírí oríire á fi hàn ẹ́ ẹ mọ̀ páṣírí ayé náà tún wà àwọn kan wà tí wọ́n mọ̀ àṣírí ayé o kò kí n ṣe pé wọ́n mọ̀ nìkan àṣírí ayé ó tún wà lọ́wọ́ wọn ṣùgbọ́n tá ní sùúrù ah ó ṣeé ká fi àìní sùúrù wa ká fi kó bọ́ ọjọ́ ọ̀la wa ó ṣeéṣe ká fi àìní sùúrù wa ká fi kó bá ìrìn àjò àti rógòlò wa ó ṣeéṣe ká fi àìní sùúrù àti wa ìlara wa ká fi kó bá nǹkan tó yẹ kó jẹ́ àǹfààní ayérayé fún wa ẹ má wàá gbàgbé wípé ó jẹ́ dandan fún ẹ láti mú ìṣe nítorí pé kí ni àwọn kan wà tá a ti yànmọ́ ẹ pé nípasẹ̀ àyànmọ́ ẹ o àwọn náà máa dìde tó bá lọ bá tèèyàn jẹ́ kí wọ́n dìde ìwọ náà ní dìde níwọ̀nba ìgbà tó ti wá dìde yẹn àwọn tá a ti yàn mọ́ ẹ pé nípasẹ̀ àyànmọ́ ògùn ẹ ni kí wọ́n dìde ní apá abẹ yẹn ó ti pa wọ́n lára ó ti pààyàn mọ́ ògo wọn lára ìrìn àjò tó yẹ kó fọdún kan rìn nípasẹ̀ ìwà ìka tiẹ̀ àtọ́jú kòkòrò àtàìní sùúrù tiẹ̀ ó máa sọ ìrìn àjò ogún ọdún mọ́ wọn lọ́wọ́ ẹ má jẹ́ ká ṣe lé ẹ wò ó ẹ jẹ́ kí n dánu mọ́ níbi tí mo dé dúró yẹn náà adéfẹ́wá fowó ṣe adé lórúkọ tèmi mo máa ń sọ fún apẹ́ ní gbogbo ìgbà àwọn aṣọ tí mo bá ń wọ̀ tó bá ń da yín lọ́rùn tẹ́yìn náà fẹ́rù ẹ̀ ìbílẹ̀ vogue àwọn ní kẹ́kọ̀ọ́ sẹ́bá ti dé instagram ìbílẹ̀ vogue ìbílẹ̀ underscore vogue ẹ pàdé wọn bẹ̀ èmi fúnra mi ní instagram owó of Lagos ni mò ń jẹ́ gbogbo ẹni tó bá wọn tẹ́ fẹ́ kọ́ṣẹ́ tíátà tẹ́ fẹ́ kọ́ṣẹ́ sọ̀rọ̀ ẹ̀yin sí mi ní Instagram at fowó of Lagos ní Facebook mi adéfẹ́wá fowó ṣàdé ẹ o ẹ wo accessory tí mò ń lò demi underscore accessory ni ẹ jẹ́ kí n máa lọ ná ó dàbọ̀.